ẹ káàbọ̀ padà sórí ètò wa Ògo Ìgbàlà náà ni ètò tí ẹ ń wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán yìí fún gbogbo ẹni tó jẹ́ pé bóyá ẹ̀ṣẹ̀ jókòó ẹ̀ṣẹ̀ darapọ̀ pé àkíní nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́rin kí nǹkan tí wọ́n ń sọ àtẹ̀mí àtàlejò mi lẹ́nìí àkórí tá a fi ń bá wa sọ̀rọ̀ òun náà ni wípé ìfẹ́ Ọlọ́run kẹ́ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ní tòótọ́ ìfẹ́ tó yè kooro ìfẹ́ tí Ọlọ́run tó fìdí ẹ̀ múlẹ̀ fún wa ìfẹ́ tí Ọlọ́run gangan fẹ́ ká ní sí ara wa ó yá bàbá wa ní kúkúrú ó yẹ ẹja parí ẹ̀ káfí kásẹ̀ nílẹ̀. hallelujah. hallelujah. ẹ̀yin ènìyàn mi tí ẹ ń gbọ́ mi ní àkókò yìí ohun tí a mú tọ̀ wá wá tí a ti fi ń bára wá sọ̀rọ̀ òun náà ni ìfẹ́ ọlọ́run sí àwọ̀ ènìyàn òun ni wípé kókó tó wà níbẹ̀ ni ẹ jẹ́ kí a ní ìfẹ́ ara wa. Hmm. kìámà kan ọ máa ṣe àtúwí asán ìfẹ́ ṣe kókó níbi gbogbo tí a bá ti ń bára wa bíbélì jẹ́ kí ó yèrè àti èmi ó ní nígbà tí ìfẹ́ bá wà ó ní a ti ṣe kí ni a ti dira wa ní àmùrè ìfẹ́ nínú hmm. ọlọ́run gẹ́gẹ́ bíbélì tí a kà sí wa létí lẹ́ẹ̀kan ìwé johannu johannu kìíní orí ìkẹrin ní àti bí ẹsẹ̀ keje sí ìkọkànlá yẹn ó ní nígbà tí a bá ní ìfẹ́ ó ní a ti dira wa ní kí ni àmùrè ìfẹ́ àmùrè ìfẹ́ a dẹ̀ ti dira wa ní àmùrè ẹ̀mí nínú gbogbo tí a bá ń ṣe ìfẹ́ ṣe kí ni ó ṣe kókó kó tó di pé mo máa lọ ní àkókò yìí mo sọ̀rọ̀ àṣẹ lórúkọ jésù gẹ́gẹ́ bí ọlọ́run ìṣẹ̀dá gbogbo ènìyàn lórúkọ jésù nítorí pé o gbọ́ mi ní àkókò yìí lórúkọ jésù ó dẹ̀ yí padà lórúkọ jésù kúrò nínú ọ̀nà ibi tí ó rìn ní ó yá lónìí agbára àṣẹrẹ ó bà lé ọ. àmì jésù kristi. nínú ilé tí ìfẹ́ ti sọnù ọ̀run dá padà. àmì jésù láàrin ọkọ àti aya tí ò sí ìfẹ́ tó gún láàrin ẹbí tí ò sí ìfẹ́ tó gún lórúkọ jésù kristi bí ọkọ àti aya tí ọkọ bá sùn orí bẹ́ẹ̀dì ìyàwó á sùn sílẹ̀ ilẹ̀ hmm. ìfẹ́ ti sọnù ni mo sọ̀rọ̀ ní àkókò yìí nítorí pé òun gbọ́ mi nítorí pé òun wò mí ìfẹ́ náà ọ̀run dá padà sí àmì láàrin ọmọ tí ò gbọ́ràn sí bàbá lẹ́nu bóyá ìfẹ́ tó ti sọnù níbẹ̀ ọ̀run dá padà láti ìṣẹ́jú lọ mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé gbogbo ọkàn tó gbọ́ mi àti gbogbo ọkàn tó fi wò mí níbikíbi tí ayé yín ti nílò ìrànlọ́wọ́ ọlọ́run ọ̀run dá padà fún yín ọ̀run fi fún yín ọ̀run fi fún yín láti òní lọ ó yẹ lọ máa ṣe rere láti òní lọ ó yẹ rí ògbóni iléeṣẹ́ ìdánwò rẹ̀ olúwa sọ di ńlá ní gbogbo ibi lórílẹ̀‐èdè nàìjíríà káàkiri áfíríkà káàkiri káàkiri àgbáláyé ó ọ̀run ó epo kìkì iléeṣẹ́ yìí àmì lórúkọ jésù ẹ̀mí mọ́ iléeṣẹ́ yìí ẹnikẹ́ni májò dòkú níbẹ̀ àmì jésù ọmọdé ni májò dòkú àmì jésù àgbà ni májò dòkú àmì ní gbogbo rere tí ọ̀run ní lọ́kàn fún yín ní iléeṣẹ́ yìí láti máa ṣe ó ọ̀run bẹ̀ sí ń bá yín ṣe àmì lórúkọ jésù látòrí ẹ́ndì títí dé ẹni tó kéré nínú iléeṣẹ́ ìlú ó ń ṣiṣẹ́ ó yá ìlérí àti má ṣẹ̀mú ọlọ́run ó yá lónìí kó wá sí ìmúṣẹ àmín lórúkọ jésù nínú ayé yìí kó wá sí ìmúṣẹ mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ wòólì mo fi ìpè bàbá mi prophet olúwafẹ́mi mo fi súre fún yín lónìí nítorí gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí mo fi ìpè bàbá mi súre fún yín ó yá láti òní lọ ó yẹ máa ṣe rere. àmín lórúkọ jésù. ó yá láti òní lọ ó yẹ rí ògbólè. àmín jésù kristi. gẹ́gẹ́ bí ọmọ wòólì mo sọ̀rọ̀ àṣẹ níwọ̀nba tó kù tí oṣù yóò parí ògo tí o nílò nínú ìrìn àjò rẹ ó yá ọ̀run yọ̀ọ̀dá fún mi ó ní bí ohun tí ẹ fi dá wòólì ọlọ́run mọ̀ nígbà tí wòólì ọlọ́run bá sọ̀rọ̀ tó dẹ̀ wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ó yá mo sọ̀rọ̀ sínú ayé rẹ tí ń gbọ́ mi ní àkókò yìí kí o sì rí tó parí gbogbo ohun tí ò ń lé tí ò wá sí ìmúṣẹ nì ó yá kí o sì tó parí ó wá sí ìmúṣẹ kí o sì tó parí ó yá rí ògolo ó yá di aláyọ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù gbogbo àmì tẹ́ ti ṣe àtàmì tèmi náà ṣe lórí àdúrà tí wọ́n sún fún wa bó ṣe máa mọ́ wa nìyẹn lágbára ọlọ́run Ísírẹ́lì tó bàbá adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè kò ní fi yín sílẹ̀ tẹ bá délé ẹ bá mi kí bàbá wa prophet Olúwafẹ́mi ẹ bá mi kí wọn dáadáa pé mo sọ wípé lórúkọ Jésù Kristi àjíǹde ara á túbọ̀ máa jẹ́ fún wọn ọlọ́run ìṣẹ̀dá wọn tó pè wọ́n tó mọ̀ wọ́n tó mọ̀ wọ́n kò ní fi wọn sílẹ̀ ẹ bá mi kí bàbá ẹ bá mi kí wọn dáadáa. Hmm ìfẹ́ ni ọlọ́run ẹja máa nífẹ̀ẹ́ ara wa ẹja máa nífẹ̀ẹ́ ara wa ní tòótọ́ ẹja di tuntun nínú èrò ọkàn wa bíbélì wípé bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ ó ní ká di tuntun nínú èrò ọkàn wa lórúkọ jésù kristi ẹ̀mí àti nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹni ní tòótọ́ ní tòótọ́ àwọ̀nù ayé yín àwọ̀nù ayé tiwa náà mo wá gbàdúrà lórúkọ ọlọ́run ísírẹ́lì ẹ̀mí láti mọ̀ ṣe níwájú ọlọ́run níwájú ènìyàn níwájú ara wa níwájú áńgẹ́lì ọlọ́run lórúkọ jésù kristi àwọnú ayé gbogbo wa lọ tó hmm, mi ò ní ṣàì dúpẹ́ nítorí pé wọ́n ní pé láìsí èjìká ó yẹ kẹ́ ẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ pé ọrùn ò ní dúró mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo wá dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gbogbo ìránṣẹ́ ọlọ́run tẹ́ ti bá a dòwò pọ̀ lórí ètò Ògo Ìgbàlà lórúkọ jésù kristi àánú ọlọ́run ò ní fi yín sílẹ̀ o mo dúpẹ́ gidigidi ẹ ṣé púpọ̀ mo wá tún dúpẹ́ lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ máa ń fi àkókò sílẹ̀ láti wo ètò ògo ìgbàlà tẹ́tẹ́ tún máa tún gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tẹ́ máa pè mí ta ni mí níwájú yín èmi ọmọ kékeré lásán lásán lórúkọ jésù kristi bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi ẹ̀mí mímọ́ á nífẹ̀ẹ́ yín náà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ̀ nípínlẹ̀ Ghana ni ní Côte d'Ivoire ni ní Kútọ́nù ni ní Ìlọrin ni káàkiri tẹ̀ wá ń pè wá gbogbo ẹ̀yin tẹ̀ tún máa ń wò ètò wa lórí YouTube náà ẹ ṣé gan ni ẹ kú ìfẹ́ lórúkọ jésù kristi gbogbo ibi tẹ́yin náà bá dé tilétilé tọkọtọmọ tayátayá ògo tí ò láfiwé ògo táyé ò lè wọ̀ wálẹ̀ lórúkọ jésù kristi ẹ̀mí mímọ́ àfi jíǹkí ẹ̀yin náà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé púpọ̀ ẹ kú ìfẹ́ ọlọ́run Ísírẹ́lì tó máa ń sunre fún ni á bá mi san fún yín lódìdí ẹ ní fojú sunkún ọkọ ẹ ní fojú sunkún aya ẹ ní fojú sunkún ọmọ lórúkọ Jésù gbogbo nǹkan tẹ bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ẹ̀ ń wò gẹ́gẹ́ bíi pé ó máa ń mú èrè wá fún lórúkọ Jésù ayé ò ní da yẹ̀pẹ̀ sínú ẹ̀ gbogbo ìjọ ọlọ́run káàkiri àgbáyé àti gbogbo ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run àánú ọlọ́run ò ní fẹ́ ẹ̀yin náà sílẹ̀ mi ò tó láti gbàdúrà fún yín ta ni mo jẹ́ àmọ́ lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ ọlọ́run Jèhófà ní tòótọ́ tó ti ń bá yín lò tó ń bá yín ṣiṣẹ́ ìrànṣẹ́ lórúkọ ọlọ́run Ísírẹ́lì kò ní fi yín sílẹ̀ ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ ẹ ṣé ẹ kú ìfẹ́ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gidi gan ni. tó fún gbogbo ẹ̀yin tó wù láti bá wa dòwò pọ̀ pé à ohun ẹ̀yin náà ká gbé yín wá sórí ẹ̀rọ amóhùnmáwòrán yìí pẹ́yìn náà fẹ́ di ìlú mọ̀ọ́ká ẹ fẹ́ kí gbogbo èèyàn mọ̀ ẹ̀yin náà ẹ fẹ́ kó máa pè yín gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ẹ pè wá ẹ pè mí máa gbé ó yẹ kẹ́ mọ̀ pé mo rọra mi sílẹ̀ ọmọdé ni mi ni mo jẹ́ èmi fúnra mi báyìí ni màá gbé èyí ẹ ṣáà ti pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three six two two one four eight four zero seven zero three six two two one four eight four lẹ́ẹ̀kan sí zero seven zero three six two two one four eight four èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín èmi náà ni mo máa gbé tàbí yálà ní Facebook ni ẹ̀yẹn ṣáà ti lọ search fún Divine Aṣòkè ní Instagram fowó Orísun TV èmi náà lẹ máa bá èmi náà ni màá dá yín lò lórúkọ Jésù Kristi mo wá ń sọ wípé ó dàbọ̀ ó dìgbà kan náà ó dọ̀sẹ̀ tó ń bọ̀ lórúkọ Jésù Kristi ẹ̀ ní kú èmi náà nírùn àtẹ̀mí àti yín bá ṣe ń lọ lónìí ìwà láàyè Ọlọ́run Ísírẹ́lì kó máa bá yín lọ kó máa bẹ́ẹ̀mí náà lọ lọ́sẹ̀ tó ń bọ̀ a láyé a máa ó yá ẹ lọ máa gbádùn orin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yin lẹ lè ní ọlọ́run ṣe kí ni ó ti yànde fún wa ó dàbọ̀ ó dọ̀sẹ̀ tó ń bọ̀.